أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباتنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة آمين أتقول لك الله وبالك ولا وبالك ولا جلو وباتي يوم وابر رمضان لا يتلافيا وري وري وري iná rí iye tó dì lónìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní àkọ́kọ́ rámọ̀dánà àárín rọmọdánà àforíjì ní ìgbẹ̀yìn rọmọdánà àlìjánà ní. àkọ́kọ́ rọmọdánà tó wọ́n pè ní ìkẹ́ ìgẹ̀ ó ti ń forí ó ti ń lọ sí parí báyìí torí tá a bá ti ń mú mẹ́fà méje pé ti ń lọ sí parí nìyẹn ìyẹn àkọ́kọ́ ramadan ìyẹn mẹ́wàá àtàkọ́kọ́ kátó bá sí mẹ́wàá tẹ́lẹ̀ kejì adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí yóò sọ àdìní ọlọ́mọṣàgbà àdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó ṣe dáadáa fún wa o ọlọ́run kó dúró tiwa mú padà lẹ́yìn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mà ní ṣe wa ń bí lórí prógrámù tí àwa yìí tá a pè ní Ramadan Kareem Ramadan Kareem lè tó alálùbáríkà tẹ́ ń gbádùn láti lè ṣe Orísun èmi ọmọ yín náà ni mo wà níkàlẹ̀ Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ hmm. lẹ́nìí àfáà mi ti wà ń kalẹ̀ àwọn àlejò ńlá tá a gbà lónìí tálà àfáà náà bàbá wa fatala Sheikh al-Imam Uthman An-Nufawi tí àfáà gbà nínú ilé ọwọ́ àdúrà Dawa Foundation kí lọ́dún dákún fọ́sàjárí bàbá pé ẹ bá ń sálàmù sáwọn ará ilé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọlọmọsàbà dúpẹ́ fún yín bàbá ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run kó tó di pé àtàràbọ̀ ètò ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn olóore torí wọ́n ní èèyàn yínníyínní jẹ́ni lè tún ṣèmí. adúpẹ́ lọ́wọ́ bàbá wa professor ahmed bon salahudeen aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kalẹ̀ sí number thirty three victoria rubi eke street ní off admiralty way ní lekki phase one ní ìlú èkó ń bí ọlọ́mọ balẹ̀ iṣẹ́ yín jẹ́ ọlọ́mọ bá dúró tì yín bàbá ọlọ́mọ bá fi yín láyà balẹ̀ wọ́n dá yín láàmú o wọ́n fi tẹ̀nà yín mọ́ wàhálà yín àti gbogbo àwọn ọmọ tó ń bá yín ṣiṣẹ́ pátá ọlọ́mọ bá dáadáa fún yín o. ìyá àwọn alájà wa Khadijat ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wọ́n ní ká máa ṣàdúrà fún àwọn tó bí àwọn alhaji abdul yakin bishiriyu ìṣọ̀lá alhaji wa alhaji wa taiwo rauf ṣọlá tó jẹ́ bàbá ọkọ wọn Mfon tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n ìyá wọn kọ́lọ́ àtọkọ wọn náà kọ́lọ́ dákun mọ́sàbà dúró tí ọmọlọ́mọ sàbà kẹ́ wọn ọlọ́mọba wa gẹ̀ wọ́n lọ́mọba àṣekún sinmi fún wọn. alájà mọ̀nsúrà tó lówà tó yìn látàbẹ́kúta àwọn náà kásọ fún wa rẹpẹtẹ wọn ni a máa fi sàdúrà fún ìyá tó bí àwọn ni o. alájà amúfilẹ̀ at èjìdé adé omi ọlọ́mọsàbà wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n. alájà kudrat kọ́lé towó ọlọ́mọsàbà dúró tì wọn mú fásitì yìí náà kí ajá wa kúndúrà Junaid Abdulsalami ọmọ alibarika ọlọmọsà bá dúró tì í ọlá nabi Muhammad lọ́dọ̀ ọlọmọ la ilaha illallah bàbá tó bí ajá wa alhaji wa muhebu diini disensi Junaid ọlọmọsà bá kẹ́ náà ọlọmọ àforíjì wọn alhaji wa Abdullatifi ọyásípẹ àtìyàwó wọn alhaji ọyásípẹ bàbá náà ni arúgbóso àdínní Sogoro Central Mosque wọn ni ìyá tó bí àwọn alhaji wa ọyásípẹ àti alhaja wa fatima ọlásàndé ká máa ṣàdúrà fún wọn ní gbogbo ìgbà gbogbo ni wọ́n sì ń ṣe dáadáa fún wa ọlọ́mọsàbà dúró tì yín ọlọ́mọ padà lẹ́yìn àwọn tẹ̀lé àmọ́ ṣàdúrà fún wọn ọlọ́mọsàbà kẹwọn bá gẹ̀ wọ́n. alhaji wa abdulrasaki láti lu ghana ní Kumasi lọ́hùn-ún wọ́n ní àmọ́ ṣàdúrà fún ìyá tó bí àwọn alhaja wa muinat balógun hmm, ọlọ́mọsàbà kẹyà náà lọ́mọba wa gẹ̀ wọ́n lọ́mọba foríjì wọ́n eh, àwọn náà ṣe dáadáa wa rẹpẹtẹ alhaja alhaja wa olúgbòye ọlọ́mọba aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ọlá links property tí wọ́n kàlẹ̀ sí number sixty five yẹ̀yà àbátan street ní ìlú èkó ń bí ọlọ́mọsàbà dúró tì í ọlọ́run ní fi í sílẹ̀ alhaji abdulaziz àwọn náà kó kuraani fún wa hmm. ní a máa pín fáwọn tó bá jẹ̀bùn wa kúmọ alhaji wa alhaji abduljalil ọláyínká àwọn náà kó kuraani fún wa rẹpẹtẹ ọlọ́mọsàbà dúró tì í gbogbo àwọn gbogbo ntẹ́ fi sùn ọlọ́mọsàbà jọba bẹ́ẹ̀ alhaji amiriam akórèdé hmm, wọn ni a máa sàdá fún baálé àwọn alhaji amurtado akórèdé ní ìlú ọ̀la ilé ilé alájẹ nílùú ọ̀là lọ́hùn-ún ọ̀ṣun state ọlọmọsà bàbá kẹ́ bàbá náà lọ́nba àforíjìn ìyàwó wọn náà tó ti lọ alhaja mariam ọmọlónìkẹ́ murtala akóredé ọlọmọsà bàbá kẹ́ wọn lọ́nba wa gẹ̀ wọ́n lọ́nba aṣekún síbí fún wọn àwọn tó ṣẹ̀wá náà lẹ̀ tí wọ́n ti lọ ọlọmọsà bàbá kẹ́ ọgbọ́n bàbá gẹ̀ wọ́n adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ dúró tiwa lórí ètò tọdún yìí ọlọmọsà bàbá dúró ramadan nínú iléeṣẹ́ Orísun bí bàbá wa Fẹ́mi Adéríbigbé ọ̀rọ̀ gbogbo níta ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa lórí ọlọ́run máa bá mi ṣe fún yín ọ̀nkú ṣèyí adéríbigbé ọlọ́run bá dúpẹ́ fún yín o ọlọ́run bá dúró tì yín ọlọ́run ní fi yín sílẹ̀ ọ̀làlá haúlọ̀ ọ̀là kúwọ́ta ilà abilà ilà àríyá sí. tó a lọ sókè lọ́run nísìn láti lọ wo ẹ̀kọ́ Ramadan tòní tábà ń darí bọ̀ á darí sí lọ́rin lọ́dọ̀ àfàwà hmm, àwọn tí ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ẹ̀yin náà rí mú àti wàá síta lọ gbọ́ nílùú Ìlọrin lọ́dọ̀ bàbá alálùkọ̀rání èyí náà rí mú tó kọlọ́n dákun sábà sùn bàbá náà lẹ́sàn-án rí o ọlọ́run bá dúró tì yín o ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá gbogbo àwọn tọ́lọ́run fi ṣe lálàsọ àṣírí yín ọlọ́run dákun àárín pẹ̀lú wọn ọlọ́run mọ́jọ́ dàrú alẹ́kùn sì jábà ọlọ́run bá ṣe fún yín bàbá ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ṣeun gan. gẹ́gẹ́ bí mo ti wílẹ̀ kan kó tó di pé mo lọ sókè lọ́run pé èmi àtàlejò mi àti wà nù létí pẹ́ hmm, àwọn afáwa Sheikh Uthman Anufawi lónìí tí mo fẹ́ kí bàbá wa Sheikh Anufawi kí wọ́n bá wa yanjú púpọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lórí lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí agbára àti àwọn alágbára <laughs> yọ́yà yìí lẹ́nu pé agbára àtàwọn alágbára bẹ́ẹ̀ ni alùkòwà alùkòwà agbára àti àwọn alágbára hmm, bàbá ẹ dákun kí là ń pè ní agbára náà kí là ń pè ní kí là lè pè ní agbára tó máa tó agbára o agbára kí là lè pè ní agbára. alhamdulilayi rabbil alamin. والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحابه والمسلمين أجمعين a dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fẹ́ràn ẹ̀dá ọmọnìyàn tó fi rán àwọn òjíṣẹ́ ó fún wọn láwọn tírà àwọn tírà tó lọ́n fi rán àwọn òjíṣẹ́ yìí ó fi ṣàlàyé gbogbo ohun tí ẹ̀dá ọmọnìyàn lè need ó wá fi Kùránì ṣe ìgbẹ̀yìn wọn tá a bá ní à ń wá agbára gbólóhùn àlùkùwà tí lárúbáwá ń pè ní agbára wọn ó júwe rẹ̀ fún wa wípé òun ni ní ìkápá àti ṣe nǹkan nítorí pé tí lárúbáwá bá ní kọ́wìyà ìyẹn ni pé lágbájá lágbára ìyẹn ni pé kánẹ́dà tọkọtín aláṣẹ ìn ó jẹ ẹni tó ní kápá àti lè ṣe nǹkan ká gbé nǹkan kágbára ó láti gbé ó lágbára lórí bàbá fẹ́ bẹ ọmọ iṣẹ́ gbé kínú lọ́bẹ̀ ohun táwí ni pé ságbára rẹ̀ ka ìyẹn ni pé so níkapá capacity àti gbé ó wà fún ẹ so ohun tí ń jẹ́ agbára òun náà ni ti agbára apá èèyàn ká ti níkapá lórí nǹkan tó fẹ́ ṣe òun ni ń jẹ́ agbára. níkapá lórí nǹkan tá a fẹ́ ṣe ni ń jẹ́ agbára ń jẹ́ pé ẹni tó bá ti níkapá láti ṣe nǹkan kan òun la lè pè ní alágbára ọlọ́mọṣàjà rí pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ dákun ọ̀nà mélòó wà ní agbára kú sí ṣé ẹ̀mọ̀ pé àwọn agbára kan bẹ wọ́n ní àwọn kan ní money power wọ́n lówó lágbára àwọn kan sọ pé ní àbá rúgẹ̀ tó bá rúgẹ̀ báyìí alágbára náà ni ọ̀rọ̀ lásán gbà míì àmọ́ bàbá ló bá sọ̀rọ̀ ní nǹkan báyìí mo fẹ́ nù ẹgbàtà ní ká má fún wa lówó <laughs> ọ̀rọ̀ lásán ni wọ́n sọ o ìwọ olú ti bẹ̀rẹ̀ sí ní mí tìtìtì ẹ dákun ọ̀nà bí lágbára kún sí bàbá. alhamdulillah tí a bá ní kí awo ohun kọ́kọ́ jẹ́ pàápàá agbára gangan fúnra ara rẹ̀ ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá ó lò nínú alukuran rẹpẹtẹ àmọ́ èyí tó pọ̀ jù nínú àyà yẹn ọ̀dọ̀ ọlọ́run ọba ló fi tì sí fúnra rẹ̀ inú ẹ̀ èyí tí máa fẹ́ lò torí àsìkò wa tábàlò kuran tó já sí pé súnà ni pé ká máa lòjọ ma Allah. làákùwàtà ìlà àbìlẹ̀ kò bá dá nígbà tó wọnú ọgbẹ́ èyí tó fi ń sakọ pé mi mo lélẹ́yìn mi mo lélẹ́yìn kó sọ wípé ọlọ́run tọ́lọ́run bá bá fẹ́ ní ṣe kò sí agbára kan àfi pẹ̀lú ọlọ́run àkọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà wípé kò sí ti ń jágbára lẹ́yìn ọlọ́run tá a bá pè ní ìkápá àti ṣe nǹkan kò sẹ́ni tó lè sọ pé òun ní ìkápá àti ṣe tágbára ẹ bá ka ẹ̀mí tó fi ń mí atẹ́gùn tó fi ń mí ẹ̀jẹ̀ tó ń lò ìwọ kọ́ ló ní àìmọye tẹ́ ẹ̀rọ pàgbára òun ká ó sì débẹ̀ kó ṣe tí nǹkan ṣe tí ò rí ṣe mọ́ ọlọ́run ni ọba tí ó ní agbára ṣùgbọ́n pínpín agbára ní ọjọ́ lọ́dọ̀ ọmọ ènìyàn a máa pín sí agbára físíkà àti tójú ò agbára tójú rí ni bíi pé bóyá alábàárù tó ń gbé nǹkan bíkìlà tó ń lu pọ́npọ́n ìwọ náà tó fa báàgì ẹ dání ó lágbára nìyẹn agbára ẹlẹ́ẹ̀kejì ni èyí tí ojú ò rí ìyẹn ni kan sọ pé ah lágbára lágbájá ó lágbára àṣẹ ojú òun rí àṣẹ ọ̀rọ̀ lásán ni ó sọ ẹ lọ dáwó wọ́n dẹ̀ dáwó ẹ lọ gbé wá wọ́n gbé wá ẹ ṣe báyìí wọ́n ṣe àbí agbára nú ẹ̀mí agbára ẹ̀mí tún wà tó já sí pé bóyá ojú lásán Islam jó yé wa bẹ́ẹ̀ Ànábì sọ fún wa bẹ́ẹ̀ Ànábì ní àlàáyìn hàkù ẹ̀làáyìn ní ń pè ní agbára ojú òdodo ni ó ní ojú a máa gbéra kún mi wọnú kòtò síwájú kan tó gun yóò kàn wo nǹkan báyìí nítòsí ṣe tó ojú yẹn ó sì lápalá rẹ̀ a máa wá ní alágbára ni alágbára ni alágbára wọn wà tó ní kálukú wọn a ẹ ṣọ́ra o tó bá ti sọ nǹkan ẹ ẹ o nítorí pé àwọn yẹn wọ́n gbà pé ó ní agbára tá bá wá fojú ọ̀nà mi wò ó a pín agbára sí elkuwatu arahmaniya ayé elkuwatu rabaniya wakuwatu alwalkuwatu ashaitoniya agbára àtọ̀dọ̀ ọlọ́run ẹni tó sin lọ́run títí títí sáré inú adithul kudus tánàbí wa muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún wa wípé ẹrú kan ò ní súnmọ́ òun ọlọ́run kóun ọlọ́run ó fẹ́ràn tí ń ṣe ju tóun ṣe lọ́ràn yẹn lọ àmẹ́rù ò ní orí ẹkùn nígbò kó máa súnmọ́ òun ọlọ́run pẹ̀lú àwọn nawafil àwọn nǹkan tóun ṣe ní tí èso ọ̀ràn yẹn títí tóun ọlọ́run fi fẹ́ràn rẹ̀ tóun bá fẹ́ràn rẹ̀ òun di ọwọ́ rẹ̀ tí ń fi gbé nǹkan àsìlọ́lọ́nà alágbára ọwọ́ rẹ̀ ó lágbára bó gbọ́wọ́ lẹ́yìn lórí bó bá ṣàdúrà yóò ṣe bó fọwọ́ kàn lára yóò ṣe ẹ̀ máa lápẹẹrẹ rẹ̀ yóò lóun ó di ojú ẹ̀ tí ń fi sọ̀rọ̀ òun ó di ẹnu ẹ̀ ojú ẹ̀ tí ń fi ríran tó kú àràmọ̀ níyà nìyẹn àrọ̀bà níyà ó sin lọ́hun débi pé ọlọ́run ní kó lágbára tí ò ṣe é rí atọ́ríkú wa ṣètọ́níyà ìyẹn ni agbára èṣù yóò máa sọ̀rọ̀ yóò máa dàbí ipò rí bẹ́ẹ̀ àmọ́ tí ń fi sọ̀rọ̀ yẹn àwa ò mọ̀ ìgbà tí ń bọ̀ ọ́bẹ̀ ni àwọn nkankan ló papọ̀ tó lọ́ ń fẹnubà àwọn ló lọ́ forí kanlẹ̀ fún ibi kíní yẹn ló ti rò pé òun ó ṣẹlẹ̀ anabi musa lọ bá fi àmì ọlọ́run hàn ó jọ pálẹ̀ ó o kọ o sí abíyá ìmọ́lẹ̀ jáde mẹ́ẹ̀ fìlọ́nà àtàwọn mẹ́wàá rẹ̀ ní idán ni wọ́n ní idán ni wọ́n ní ìtaṣe ní pé ìwọ Musa ká tó lè gbẹ́ ẹ̀wù àtàwọn oníjọ́jọ́ díje wọ́n ju àwọn okùn àtọ̀pá wọn lẹ̀ ṣe bí kankan náà lò ní ọ̀pá fi dàbí ejò lójú àwọn èèyàn agbára kan nìyẹn àmọ́ gbogbo agbára bẹ́ẹ̀ òun náà ń pè ní alukówọ́tú àṣẹ ìtọ̀ níyà agbára ṣẹ̀tọ́n èṣù ní so ó jẹ́ àwọn ọ̀nà tí agbára pín sí. Ah, ah. Allahu Akbar wúrò pé ẹgbẹ́rún gbogbo àwọn àlàyé táwọn afáwa ń ṣe fún wa bàbá fàdúrà Sheikh Imam Uthman An-Nafawi hmm, ọlọmọsàjárí wọn pé yóò rọrùn tó ń pè ní agbára àtàwọn alágbára hmm, wọn rí wọn ti pín agbára fún wa wọn láwọn agbára kan wà tí ń gbé al-quwwatu ar-rahmaniyya wal-quwwatu ash-shaytaniyya agbára tọlọ́hun ń bẹ agbára tẹ̀sù ń bẹ gbogbo àná làmọ̀ pé yes agbára ń bẹ nu ayé yìí eh, jágbára méjì yìí nìkan náà ló wà àbọ̀nà mi wá téèyàn tó lè gbà tí ó tún fi lágbára èwo lọ́lọ́run fẹ́ nú ẹ̀ gbogbo ìlànà àfáwọ́ àyànjú fún wa ṣùgbọ́n kó tó pé wọ́n mọ̀ yanjú ẹ̀ ẹ jẹ́ ká dúkè lọ́hùn náà ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm, mo rò pé ẹ ń gbádùn gbogbo àwọn àlàyé táwọn àfáwà ń ṣe fún wa ọlọ́mọṣájà ara àwọn àfáwà pẹ́ o. Sheikh Uthman an ọ̀rọ̀ nípa agbára àtàwọn alágbára òun náà ni bàbá ń yanjú fún wa hmm, bàbá ẹ dákun owó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kó tó di pé ìgbà tá a fẹ́ lọ sókè lọ́hùn wípé ìjà agbára méjì yìí nìkan náà ní ń bẹ tá a lè pín agbára sí àti pé táwọn bá lágbára irú agbára olè yẹn máa ní tí ó fi rí ìyọ́nú Ọlọ́run. alhamdulilayi rabbil alamin gẹ́gẹ́ bí ìpín agbára ta ti pín méjèèjì tí a pín gbẹ̀yìn yẹn pé agbára ti ti alikuwatu ibi ti wá níyà ẹni tó lọ fi ọ̀nà kí ọ̀nà kan ọ̀nà tí ò tẹ̀ ṣe gbọ́ sétí ló ń torí tí tóun bá sọ ó lè ṣẹ àbí tóun bá wo nǹkan kó lè yẹn lágbára èṣù ṣùgbọ́n tá a bá wá wo ibi tí èèyàn máa ń dúró sí tá à ń pè ní tá a máa sọ pé ó lágbára ó lágbára òun náà tún pín èèyàn agbagbára látara pé joyè lápèjúwe ńsìn béèyàn bá jẹ chairman òun ló lágbára local government ẹni tó jẹ gọ́vánọ̀ òun lágbára state wà lọ́wọ́ ẹ̀ ká tó máa ní ẹni tó jẹ president òun lágbára federal wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà sì ní ní ti ìbílẹ̀ baálẹ̀ òun lágbára agbègbè rẹ̀ mọ́gàjí lágbára nulé baálẹ̀ lágbára agbègbè ọba wa lágbára ìlú àti ibi tí àlàlú yẹn bá dé pẹ̀lú agbára yìí làwọn èèyàn mọ wá fi ń wò yẹn pé ah lágbájá aláṣẹ ni alágbára ni ṣùgbọ́n gbogbo agbára wọ̀nyí agbára tó ṣe rí ni agbára tá a lè fojú rí ni èyí tí gbówó lè jẹ́ nu gbogbo agbára ká tó lè sọ pé lágbájá alágbára tágbára yẹn bí oore fún òun nígbà tí agbára rẹ̀ bá ti rí ìyọnu rí lọ́dọ̀ tó wá pé agbára téèyàn ní ó fi ṣe é bó ṣe wù ú ìgbẹ̀yìngbẹ̀yìn agbára rẹ̀ yóò padà di àlùbá yóò padà di òfò láfi rí àyà alukoran ọlọ́run sọ fún wa alukoran wípé kàlẹ́dínà min qablikum ẹ ń ṣe bá a ṣe ní ẹ má ṣe bí àwọn tó ń ṣíwájú yín káànù ashadda minkum quwwa wọn lágbára jù yín lọ wa akthara amwalan wọn ní property jù yín lọ wà àwòláàdà wọ́n bí àwọn ọmọ jù yín lọ wọ̀kúdìtù kalẹ́dì kọ́ọ̀dù ẹ̀yìn náà ibi táwọn ta ní kán mọ́ ṣe tó bí wàhálà tí wọ́n jáwọ́ irú ẹ̀ lẹ́yìn yìí náà ń ṣe nítorí pé wọ́n rò pé àwọn lágbára ọlọ́run ní ọ̀rọ̀ wọn wọn wá ọ̀làyíká ọmọlọ́kọ̀ sírùn àwọn làwọn tó padà ṣòfò ó túmọ̀ sí pé agbára tó yẹ bá wò ó lè ní tí ò bá tẹ̀lé ẹ̀ bá sí agbára ọlọ́run béèyàn bá jẹ́ àpàṣẹ, kó mọ̀ wípé ọlọ́run lọ́ba tí ń pàṣẹ ju gbogbo lórí gbogbo àpàṣẹ, kó wá fi àṣẹ àpàṣẹ tó jẹun kó fi wá ìyọ́nú ọlọ́run yóò pa agbára ó padà tì í dànù yóò le koko ńgbà téèyàn bá pàṣẹ pé ó yẹ pa gbogbo ọmọkùnrin kókó pa ọdún ó ṣe agbára ni ó pàṣẹ agbára rẹ̀ ṣẹ àmọ́ agbára yìí tí ó lò tí ó lò sí ìyí tí ó fi bí ìyọnu Ọlọ́run ẹ rí àwọn nǹkan tó pè ní nǹkan agbára tó fi ń sakọ ó ní wà anahar tẹ́jìlì mi àwọn odò mọ́sàrì yìí àwọn odò Egypt yìí èmi mo ní agbá egbegbe mi ní ti ṣe wá gbọ́ pé pẹ̀lú rora rẹ̀ lágbára tó odò òun náà ló wá kú. àwọn odò tó fi ń ṣe fáàríhùn náà ló padà wá kú sínú ẹ̀ bẹ́ẹ̀ la rí nílẹ̀ Yorùbá nínú ilẹ̀ Yorùbá kódà wọ́n fi ṣe fíìmù alẹ́nìkan wà nílùú alágbára ni ó wá jẹ́ àgbẹ̀ ẹ máa ń dáko àmágbára yẹn á máa gun kìí fẹ́ kí ó tó bá wọnú oko tó bá fi lè rí ìgbọ̀nsẹ̀ ní gbèrègbèrè ọ̀nà oko rẹ̀ ẹnìyẹn gbé ẹnìyẹn tó ní àwọn agbára ṣetán tó máa ń lò tó yẹ tó bá ti lò ó ẹni yẹn gbogbo nǹkan ìfun náà ni ó jà á kò ní fún yẹn jẹ́ o ibi tí agbára ṣètọ́ nìyẹn dá lójú dé kìí ṣe pé nìyẹn ó jẹ́ ìgbọ̀nsẹ̀ nìyẹn ni ó bù ú sí tó dẹ̀ ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n ńjọ́ kan ńgbà tí yóò lu agbára rẹ̀ lọ́nà tó dáa agbára òun náà ló padà fi pa kúkúkúkù ṣèbí gbọ̀nsẹ̀ lòun náà lọ ṣe ń sì mọ wọnú gbó lọ lẹ́nìkan ti sáàtẹ̀ látọ̀kan nìyẹn sásábẹ́ ewé igi tóun ò tẹ̀ kò rè pé èèyàn kankan lè wá ń bẹ̀ ó ṣe tán náà ni ìwọ tó ń dára nùlù tiẹ̀ náà délé ni ìgbọ̀nsẹ̀ ń lẹ̀ nìyẹn kó ló lọ kó sọ́kó rẹ̀ nínú wa bí i ti ń lo agbára agbára tí ò bá ti lè la yẹn agbára kágbára ni kò sì ságbá ọ̀nà tágbára lè fi la yẹn ni kó o fi bẹ̀rù ọlọ́run kó o fi tẹríba sí abẹ́ ọlọ́run ó jẹ́ àpàṣẹ ìlú ni ó jẹ́ àpàṣẹ àdúgbò ni ó jẹ́ àpàṣẹ orílẹ̀-èdè ni agbára àyàn àfi kéèyàn ó tẹrí bá rẹ fún wa bó bá sọ ìwọ kọ́ ló lé ẹ̀dá lillahi al-khaliq ló ní ẹ̀dá tí bá rò ẹ̀dá kan bíi tiwọn náà ni wọ́n jẹ <clears throat> tọ́lọ́ fún ẹ ó kàn fún ni ó ni ó kàn ni ó kágbára àyàn gbogbo tó kù lọ. bàbá yìí ni ó padà bu ara àti kẹrẹ níṣẹ́ ti ń dún lára ẹ̀ ẹgbẹgbẹ pé wọ́n padà gbókù ẹ̀ wọlé ni kí ni ìgbẹ̀yìn agbára yẹn so agbára èyí tó dáa nínú agbára ni agbára tá a bá fi tẹríba fọlọ àti wípé lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ gan wọ́n gbà wípé gbogbo agbára àṣẹun temporary agbára ni ṣé ẹni tó pàṣẹ ọdún mẹ́rin tó wá sọra rẹ̀ di ọlọ́run agbára tí ó tán láàrin ọdún mẹ́rin ó bá ó da ó tún láǹfààní àti lọ ọdún mẹ́rin méjì sí ó di mẹ́jọ agbára ọdún mẹ́jọ sọdún mẹ́jọ nù wọn gangan lò láyé hmm. gbogbo ọdún tó ti ń lò ó bọ̀ láyé ńkọ́ sọdún mẹ́jọ yẹn ló lò tó bá kú ta tó ti lọ ọdún mẹ́jọ mẹ́jọ mẹ́jọ àìmọye lẹ́yìn ìgbà tóun lọ ọdún mẹ́jọ agbára sì gbàgbára lójú tí ò kú gbà wípé agbára òkùnkùn kan ló ní ni agbára kan ló ní ni agbára tó dáa jù òun làwọn agbára kan tí máa ń jẹ́ ìròyìn lára ẹni tó bá ní òun làwọn agbára tí máa ń jẹ́ ìròyìn lára ẹni tó bá ní yóò fagbára yẹn ṣe dáadáa láyé yóò tún wá lọ rí dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run torí yóò bọ́jú rí ọlọ́run pàdé agbára ni wọ́n sì pé bọ́tò yẹn làwọn ò kà kún àìmọye ẹni tó lè sọ̀rọ̀ ẹ̀dá lágbára nípasẹ̀ àwọn agbára wọ̀nyí ṣùgbọ́n yẹn làwọn ń kà kún kásá sọ pé gbogbo èèyàn rọ́ girigiri pálágbára ní ń bọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe ìdìgbà táwọn èèyàn bá rọ́ girigiri àbí kọ́ yẹn ní àwọn èèyàn forí gbárí pé ẹnu ọ̀nà agbára tí kùránì tí Islam fẹ́ ká alágbára tí Islam fẹ́ ká dà mo sọ fún wa wípé inú kùránì ó lò fún yàn ó lò nínú ọ̀dọ̀ àwọn onímọ̀ àwọn àfa ìṣíwájú ẹni rere wọ́n ní dínkù wà tí àwọn kan dúró pé Jibril ti ń mú wáyé wá bá ànábì ní kúránì sọmbẹ o àwọn kan sọ pé ànábì gangan ni ṣùgbọ́n ìwọ bó ṣe tó ó ní dínkù wá tí mọ̀tì indadela àríṣì mọ̀kì ó wá ní mùtọ́ in tá mà àmì náà ewu tó lọ parí agbára ẹ̀ sí ó lẹ́ni tá à ń sọ yìí alágbára ni dínkù wá tí alágbára ni indadela àríṣì lọ́dọ̀ ọba àlàáràṣí o. makin ó láyè lọ́dọ̀ ọlọ́run kí ló fi láyè ni agbára ni ó ní sáàmà ni agbára ni so àwọn agbára kan wá wà tó yẹ kéèyàn mọ kóhun ó wà sáfọ alágbára òun tó bá wà nínú àwọn alágbára yẹn oríire rẹ táyé bá gbà wá á padà mú wá àwọn tó wá pé agbára pé mo lè sòkè ẹni bó kódà agbára when the age come ò ní lè gbé mọ́ ẹni lè fo òkè wá nílè dá gọ́tà fò mọ́ wọ́n ní ẹlẹ́kọ̀ọ́ kan o lẹ́bùn kó kọ ní good handwriting tó bá yóò fẹ́ mọ pọn la ó wá lò bí 80 years laye ko to wa jáde laye ó wá fẹ́ kọ nǹkan kan ó wá gbé ọwọ́ wá ń gbọ̀n ń gbọ̀n ó wá sọ pé wọ̀kúnlì máa ń ju túlà mùdátì ì. áàdì àwákìbù túlù umuri wàlmídàd. ó ní ẹ bá ń sọ fún gbogbo ẹni tí ń ran kan kẹ́mi òun gùn kẹ́mi òun gùn lóòótọ́ ó dà. àmọ́ lọ lórí rẹ̀ ìgbẹ̀yìn náà ni ọwọ́ tó ti kọ̀ọ̀kan lásán ó gbàmú yóò mọ̀ gbọ̀n agbára yóò lọ. ẹsẹ̀ tó wà ń kò gé o ẹsẹ̀ tó fi igi ọ̀nà lásán àwọn ọmọ ọmọ ó ṣẹ̀ mọ́ wá mú ọ wọn á ní bàbá ti pẹ́ ó máa gbé díẹ̀ díẹ̀ so kí ni agbára gbogbo agbára nígbà tí o ní tó èyí tó Ọlọ́run bá fún yàn èyí tó dáa tí a mọ̀ lágbára ni agbára tẹ́ ẹ bá lò sí ọ̀nà rere tó lò sí tọlọ́run pàápàá jùlọ àwọn nǹkan tí a fẹ́ dákọ yìí tó bá ní agbára bẹ̀ tó fi kú agbára yìí ò ní tán lára rẹ tó bá tó wá bọ́lọ́run pàdé ó bọ́lọ́run pàdé lórí ìyọnu Hmm. bí àwọn agbára wo ni bàbá. naam tábàwọnú tíra kan tó ń pè ní lisanul arab the arab tongues the arab tongue yìí ó ń sọ ó dàbí bí encyclopedia ni ó máa mú words ó máa treat ẹ̀ ìgbà tó wá débi alukuwa ìgbà tó bi débi agbára ó divine ẹ̀ bá a ṣe sọ yẹn pé òun ni kéèyàn oníkápá àti lè ṣe nǹkan ó wá gbé nǹkan kan wá bẹ̀ wípé àtàrí fún náà mọ̀lẹ́kù wà ǹjẹ́ tẹ̀ mọ tí wọ́n ń pè lágbára ó wá ka àwọn yẹn ó ní àlùkù wà tí wọ́n ń pè ní alágbára hiya àǹtẹ̀kùn náà fàkírọ̀n òun ni kó o mọ̀ ní wàlà àtẹ́sìrìkù ò sì jalè àṣẹ ni a fi pò yàn abẹ́ni tí wọ́n fi lu jọ lórí abẹ́ni ó jogun agbára. Mm. mm, mm, mm. nígbà tí ń já lágbára nígbà tí ò bá mú tẹlòmíì mọ́ ti ẹ̀hún gangan lágbára agbára tó ní tó fi kọ̀ǹtró ẹ̀mí wípé tèmi yìí ló tẹ́ mi lọ́rùn nọ́mbà wá agbára ni mm. irú agbára bẹ́ẹ̀ yóò sọ ọ́ re yóò pàdé ọlọ́run re àǹtẹ̀kùn náà fàkírọ́ wọ̀là àtẹ́sìrìkù kò jẹ́ ọ̀ aláìní òwà jalè ó ní ẹlẹ́ẹ̀kejì àǹtẹ̀bùtẹ́sìmà alùkùwà ẹni tá à ń lágbára hiya an tẹ̀tẹ̀sìmọ̀ òun ni kó ma smile nígboro sáwọn èèyàn wọ̀lẹ̀ uzunu yẹn tẹ̀dí ìka bẹ́ẹ̀ ju ẹ lábẹ́ aṣọ. agbára àmúmára tó níyẹn ẹnìkan ò mọ̀ bí ò jeun kò sì jẹun látàná ẹlòmíì nígbà tó débi kó mọ tó bá bẹ́ẹ̀kún ẹ bá lẹni lara. ẹlẹ́ẹ̀kẹta ó ní ẹlùkúwà ní táà ń pè antusami haman àkàtọ́ bí hákìkà kó mójú kú òfẹ́ni tó ṣàṣìṣe ráìtì ẹ̀ tó tẹ̀ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ kó mójú kú ò ẹ̀rí nígbà ayé àwọn òṣèlú àkọ́kọ́ olórin nílẹ̀ wa ànábì ní nàmínà ṣírìlà ikman ń gba àwọn dìbò tán rẹ́kọ̀dù tí ó ṣe ti kẹ wá níjọba gbalẹ̀ yẹn mọ́ lọ́wọ́ àbí títí kẹni títí gba ilé ẹ̀ o agbára kọ́nu agbára ń ga tí ń jágbára gangan nípa ẹni tó mọ̀ pé kò ṣe dáa ó tẹ̀ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ ó wá ṣàmójúkò ẹ̀ dá wàhálà alẹ́ gbòòrò ah, ah. inú àwọn tí ń pété àwọn onímọ̀ àwọn olóyè mọ̀ ságbára agbára ẹ̀ ló yẹ kí gbogbo wa ó dùn báwo la ṣe lè jẹ́ lágbára bẹ́ẹ̀. Ah, ọlọ́run mọ́sá bá san ilé sàn rẹ̀ àfáwà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àìláìlá gbogbo ẹni tí ń wò lé àfáwà Sheikh Uthman Anufawi àwọn láti gbà lálejò látàárọ̀ tí wọ́n ti ń bá wa yànnà náà rọ̀ nípa tí wọ́n ń pè ní agbára àtàwọn alágbára ẹ jẹ́ ká dókè lọ́hùn náà pátápá wa padà dé àfáà wa ó ṣàdúrà fún wa àádẹ́ jíṣẹ́ àwọn tí wọ́n rán wa sáwọn àfáà náà kọlọ̀ ń dákún ẹnì kọ̀ọ̀kan wa ẹ sì wẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm. mo rò pé ń gbádùn àfáà wa Sheikh Anufawi pẹ̀lú gbogbo àwọn àlàyé tí wọ́n ṣe fún wa ẹni bí wọ́n wá ni pé kó o ṣàmójúkú òfẹ́ni tọ́tẹ̀ ẹ̀tọ́ rẹ ó wá lágbára àti jẹ́ńyà wàyí tẹ́kítẹ̀dírí fàṣfà fàlà àkẹ́yìrà fi mùrìín ìdáàmú àtàlẹ́kọ́ àṣfàrù ubi ṣàwà ṣàwà tọ̀ ẹ̀rí bàbá ọlọmọsàjáre yín pẹ́ ibi tẹ́ wá déhùn mo fẹ́ kẹ́ ẹ bá mi fún àwọn olóṣèlú wa nímọ̀ràn kan pàtàkì jù lẹ́kọ̀ọ́ tá a wà yìí tọ́lá àwọn kankan ṣẹlẹ̀ nígbà tá a fẹ́ dìbò lẹ́kọ̀ọ́ yìí tó dájú pé nígbà tá a fẹ́ dìbò ó sọmọ ibo kò sọmọ ibo àwọn ibo dìbò wọn fi dìbò fún wa kankan nígbà wo àti wá wọlé nísìn ọlọ́run ti ní ká gbára bọ́ sọ́wọ́ wa ẹ bá àfọ̀rọ̀ ọlọ́run bá àwọn tó wọlé tágbára ń bẹ lọ́wọ́ wọn wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfẹ́ tá àtijọ́ ń lò látijọ́ yìí kọ́mọ̀jọ́ kì í fẹ́ náà kọ́mọ̀jẹ́ kó sá kì í àwọn tó sì jálejò náà ẹ bá wọn sọ̀rọ̀ kí máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn onílé ẹ dákun ẹ fún wọn nímọ̀ràn wọn láàrin ìṣẹ́jú bíi mẹ́ta. alhamdulilayi rabil alamin adúpẹ́ fún ọlọ́run. alhamdulilayi. ọlọ́run kó túnbọ̀ ṣàlékún dáadáa fún wa àti ẹ̀dúpẹ́ fọlọ́run tọ́lọ́ ní kíbo wáyé nàìjíríà kó dẹ̀ lọ ṣe làyà ká sókè kó tó dé báyìí ni oríṣiríṣi iṣẹ́ ló ń jáde àmọ́ ọlọ́run ju wà nàìjíríà o kò ní pín kò ní túká hmm. ẹ ìbò sì lọ nírọ̀wọ́ àti dìínà gbogbo ẹni tí ó wọlé gẹ́gẹ́ bí a ti sọ ká mọ́ torí wípé bóyá ẹnìkan ò ló dìbò ẹnìkan ló dìbò ìbò náà pè é tó bá já sí wípé gbogbo yín ẹ tẹ̀lé yẹn ni wọn ò ní pè níbò election la pè é nítòótọ́ gbogbo ìlú láyé àláwà onílé gbọ́dọ̀ mọ́ra onílé àlejò gbọ́dọ̀ mọ́ra rẹ̀ lálejò onílé kó sì mọ́ kónílé náà mọ́ ṣe bí ọlọ́run kónílé ó mọ́ ṣe bí ọlọ́run. ju gbogbo e lo àwọn nǹkan se àwọn nǹkan se ibi ọlọ́run ni o já sí ó ti já síbẹ̀ ńgbò ba ti já síbi tó tẹ́ wa lọ́rùn fun à ń dúpẹ́ fún in tó lè jẹ́ kó ń mọ̀ pa lágbára ni wa náà ní ká mójú kúrò òun nìyẹn fi ń lágbára ṣe lábẹ́ ìmọ̀ràn ohun gangan òun ni pé ńgbà tí ka kà asiko lọ àsìkò ní ògbà wọn padà á parẹ́ pé èyí tó ń jẹ́ àkórí agbára híyá àǹtúsílẹ̀ hà òun ni ki wọ́n mọ̀ ṣàtúnṣe kí mùjítàmá ń fa sídìn láwùjọ tó bàjẹ́ àìrẹ́ hmm. ni ó yọ kòkòkùn mọ̀ kí wọ́n wá lọ yọ àdápẹ́ ẹ̀yìn só ń bẹ̀ àwọn kan yọ àdáyọ̀ bẹ́ẹ̀ wọ́n dúró lórí pé ẹja wọ yìí lójú mi ẹja ṣàtúnṣe bẹ́ẹ̀ bá wà láwùjọ táwùjọ ẹ̀yẹn ti ní problem tó corrupt tóun bá wá gbìyànjú lórí pé òun máa wà láyà ni. ọ̀làgbára ni irú agbára òun yóò sì mú yàn wọ inú àlìjánà lọ́dọ̀ ọlọ́run ni ká anabi sallallahu alaihi wasallam ó ní ẹ má dàbí àgùntàn ó ní látẹkùnú ìmọ̀ à ẹ má dàbí àgùntàn tó yẹ pé táwọn èèyàn bá ṣe dáadáa ẹ ó ṣe dáadáa tó bá sì bàjẹ́ inú bàjẹ́ walakin wattinu anfusakum ẹ gba ara yín sọ̀rọ̀ tó yẹ pé táwọn èèyàn bá ń sa ìdá yìí ó máa ṣe dáadáa ti ti Islam fẹ́ nu hmm. irú agbára yẹn ló sì fẹ́ ká ní kọ́lọ́hún kó mọ́sà kọ́ gbogbo wa máa ṣe ẹja fìfẹ́ hàn bá a ṣe ń fìfẹ́ hàn síra wa bọ̀ ẹja gbà pé kan náà ni wá ká lè bá òun nísìn ilé ìgbìmọ̀ asòfin àti ńlá àti kékeré oníkálukú ló yànyàn wá bẹ́ẹ̀ Ìgbò wà ń bẹ̀ Yorùbá wà ń bẹ̀ Haúsá wà ń bẹ̀ tá a bá dókè lọ́hùn kò sì sí bá a ṣe fẹ́ ṣèjọba olórí tọ́lọ́run bá ní kó bọ́ síbẹ̀ ní tó bọ́ síbẹ̀ lọ́njọ́ fẹ̀mí gígùn lò fún kọ́ wọn mọ̀ ṣe kọ́ wa náà mọ̀ ṣe jó jẹ́ oore fún wa jójóró fún nàìjíríà kó jóró fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n lè yan àwọn kábínẹ̀tì kó mọ̀ sí yíbò ń bẹ́ẹ̀ kan yọ èyí kan kúrò ẹnìkan ò ṣe é bẹ́ẹ̀ rí wọ́n bá ní lísì àwọn ministerial list ó bá jáde sí ibò ó wà ń bẹ̀ àwùsọ wà ń bẹ̀ yóò wà ń so kí la fẹ́ hmm. ha. man akata a ah, bi hakik ko lamoju ko fẹni tó ṣe mistake sí ẹ kẹdẹjọ. Ah, ah, ọlọmọsà wa san ilé sàrẹ̀ àfa wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run bá wa dúpẹ́ fún yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ìyànnà náà yìí mọ̀ pé àwọn ọ̀rọ̀ wa yìí àtàwọn wáàsí wa yìí àti gbogbo àwọn àmọ̀ràn tẹ́ fún gbogbo ayé yìí pẹ̀lú ògùn ọlọ́run gbà tí gbogbo kíní ìtẹ́wà dórí YouTube tán àwọn èèyàn bá wa pín káàkiri tẹ́ bá ti fẹ́ wo ogun iṣẹ́ tá à YouTube ẹ sá tẹ Orísun ẹ lọ sórísun YouTube bó ṣe Instagram ni bó ṣe Twitter ni Orísun náà ni gbogbo n tá à ń sọ pátápátá rẹ̀ ẹ bá pàdé ńbẹ̀ eh, ẹ̀yin náà ẹ bá wa ẹ bá wa ẹ bá wa spread ẹ eh, ẹ máa subscribe sí orí Orísun ọlọmọsà gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run bàbá wa Ọlọ́run jàre pé sà kẹ tó máa wá lọ lẹni látọ̀dọ̀ bàbá wa Professor eh, Ahmad Ọláníyì Salaudeen wọ́n ní kí á fún yín ní kíní tíṣẹ̀tì pẹ̀lú ìlà rẹ̀ ọlọ́run mọ́sàbà wa san wọ́n lẹ́sàn-án rẹ o. masha allah ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. tó pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ìyá wa làájà wa kàríjà sọ̀ọ́lá wọn ní ká fún yín láṣọ ọ̀pá mẹ́fà láṣọ àkàrà ọ̀pá mẹ́fà máa fún yín látọ̀dọ̀ àlàájà wa sọ̀ọ́lá kọ́lọ́n dákun mọ́sàbà wa fi san wọ́n lẹ́sàn-án rẹ kọ́lọ́n bá fẹ́ràn àlìjánà fún àwọn òbí wọn alájà abdul yakin bishiri sọ̀lá alájà wa sharifat agbaje àtàlájì wa táíwò tó ń jẹ́ bàbá ọkọ wọn kọ́lọ́n bá wa kẹ́ gbogbo wọn àtàlájà alájà Mfon tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ìyá wọn kọ́lọ́n dákun mọ́sàbá wa kẹ́ wọn kọ́lọ́n mọ́sàbá wa gẹ̀ wọn wọ́n lànà bílọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá so pẹ̀lú ògbọ́lọ́n sọ àlá ò kún bá bákan náà eh, pẹ̀lú kẹ́ tó kú ònú bíi màá transfer five thousand naira sí yín bàbá eh, látọ̀dọ̀ àwọn Abubakar Group of ọwọ́ àdúà Dawa Foundation àwọn ni wọ́n ní kí a fún yín kọjú owó tẹ́ fi wọ mọ́tò lọ́lé kọ́lọ́n dákun mọ́sàbá wa san yín lẹ́sàn-án rẹ̀ wọ́n lànà bílọ́dọ̀ ọlọ́run ẹ bá kí ẹ sì bá wa ṣàdúrà fún wọn láàrin ìṣẹ́jú kan. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run tọ́lọ́run fi wa mọ́ alhamdulilayi lẹ́dẹ̀ àdáná lè àdá ọpẹ́ ni fọlọ́run tó fi wa mọ̀nà sí ibi ilé yìí hmm. tẹ́yìn ò bá ṣe léyìí yóò ṣe nǹkan míì hmm. èyàn ò sì dá mọ̀nà abẹ́lẹ́ ọba alekẹ́ọ́lá gbogbo àwọn tó ń náwó orí àdápadà orí tó jù bẹ́ẹ̀ lọ́lọ́ bá wa ṣe fún wọn èyí tó fi tọrọ fún àwọn tó ti lọ àwọn tí wọ́n ti lọ fún wọn fáwọn náà àti gbogbo òkú mùsùlùmí ọlọ́run mọ́sà bá foríjì wọn ẹgbẹ́ Abubakar group nínú ẹgbẹ́ ọwọ́ àdúrà ọlọ́run mọ́sà jẹ́ kó orí ó pọ̀ túbọ̀ bá a ṣàlékún orí jẹ́ kí èní wa ó dájú àná wa lọ wá jẹ́ kí ọ̀la tí ń bọ̀ ó tún dájú ní ìlọ ṣé bẹ́ẹ̀ kárí gbogbo wa ọlọ́run jẹ́ kí èní wo ká dájú àná lọ jẹ́ kọ́la kó dájú èní lọ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa Muhammadin wa ala alihi wa alihi wa sallama taslima. àmín ọlọ́run bá a san ilé san rí owó tí yóò wọ àkáǹtì yóò máa jẹ́ seven thousand naira two thousand naira ó tún máa wá báyìí lákàǹtì látọ̀dọ̀ alhaji abdulrasaq láti lo ghana ní kùmásí lọ́hùn pẹ̀lú gbọ́lọ́hùn kẹ́ bá fi sunwó mọ́tò ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ọlọ́mọ àwà pẹ̀lú yín ọlọ́run nàbílẹ̀ ọlọ́run aláìlẹ̀ pé olólùfẹ́ wa tẹ́ ń wà láti ilé ètò tẹ́ ń gbádùn náà ni Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn àyín tí ẹ̀ ń retí ìbéèrè wa ẹ fọkànbalẹ̀ pẹ̀lú gbọ́lọ́hùn ìbéèrè ń bọ̀ ìbéèrè ń bọ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ṣàfọkànbalẹ̀ à ń ṣètò lọ́wọ́ lórí ẹni ọlọ́run gbọ́dọ̀ ẹni pàtó wọ́n fẹ́ sọ fún wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni pé gbogbo àwọn wáàsí táwọn afáàn ṣe yìí ẹ máa gbọ́ ọ ẹ jòkó tí kẹ́ ẹ máa gbọ́ ọ tọ́rọ́ pọ̀lọpọ̀ béèrè wa tá a béèrè lọ́dún yìí nínú tá a bá gbàjọ́ nú ọ̀rọ̀ wọn náà la máa fi ṣèbéèrè fún yín tẹ́ máa fi dáhùn fáfáyé tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ abẹ́yẹ náà ní wáàsí yín tẹ́ fẹ́ gbé wá fún wa kàmọ́ báyìí náà sáfẹ́fẹ́ ẹ sáré bàbá wa lálùkùránì láti lù lọ́rin làwọn náà ti ń kìí ṣòwò tó pọ̀ kìí ṣòwò tó máa ga yín lára kò sí tó máa ga yín lára pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá bọ́lọ̀n bá dẹ̀ gbá láàánú kan dìde fẹ́yìn àfa náà tẹ́yìn náà ni pé ah aláàánú kan ni ẹ fi dá sí lọ́rùn pé ah aláàjì ẹ dàpọ̀ wù mí kí n máa gbé wá sí mi lọ sí Orísun ẹ sá ti pè mí tẹ́ ẹ bá ti pè mí á jọ sọ̀rọ̀ ẹnì yọ dẹ̀mọ̀ ẹ dẹ̀mọ̀ gbé wá sí wa á dẹ̀mọ̀ nà sáfẹ́fẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá bó ti rí nìyẹn Ọlọ́run níjọba àjẹ́ aláṣà tó darí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited ọlọ́run bá a fi ní àyàbálẹ̀ ọlọ́run ní dàyín láàmú yàwó alájà wa Khadija Ṣọlá adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o alájà Mọ̀nsúrà tó lówà tóyìn láti lọ Abẹ́òkúta adúpẹ́ lọ́wọ́ yín o alájà akúdà kọ́létowó alájà akúdà Junaid Abdulsalam alájà ajiya Abdulateef Ọ̀yásípẹ̀ àti ìyàwó wọn adúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́mọsàbà sanyín lẹ́sàn rẹ o àwọn tẹni àmọ́ sàdọ́ àfọlọ́mbà akẹ́ wọn bá gẹ̀ wọn wa àtàlájà wa Olúgbòye aláṣẹ àtòdarí iléeṣẹ́ Links Property tí wọ́n sixty five yàrá àbátan nílùú èkó ń bí ọlọmọsàbà sanyín lẹ́sàn rẹ̀ o alájọ abdulaziz adúpẹ́ o alájọ abduljelil ọláyínká adúpẹ́ pọ̀ alájọ miriam akórèdé ọlọmọba sanyín lẹ́sàn rẹ̀ ọlànà muhammed lọ́dọ̀ ọlọmọlá láyé ìlọlọ gbẹ̀yìn tájọ wọn lé agbára pátápátá odúpẹ́ lọ́wọ́ yín o ọlọmọba àdúró tì yín ọ̀gá wa pátápátá ń lè ṣe orísun bàbá wa fẹ́mi adẹ́rìbìgbé adúpẹ́ fún opportunity tẹ fún wa ọlọmọsàbà àdúró tì yín ọlọmọba wa pẹ̀lú yín iléeṣẹ́ orísun kò ní bàjẹ́ kò ní dàrú kò sì ní túká láéláé ọ̀làlá haúlà wàlà kúwàtà ìlà abiláhìlẹ̀ àlìlẹ̀ àsìm pẹ̀lú ògbọ́n tẹ́ bá fẹ́ pè mí ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi zero eight zero two three zero five five zero eight six ẹ mọ̀ fíláṣì mi o zero eight zero two three zero five five zero eight six ẹ pè mí sówó ẹ pè mí sọmọ ẹ pè mí sàìkú bá ilé ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá sì fẹ́ gbé nǹkan àwẹ̀wá náà ẹ̀yin náà ẹ pè mí màmá retí ẹ ọlọ́wọ́n gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́la látún pàdé lórí ètò tá a pè Ramadan Kareem Ma assalam wa ilal liqa